ìrẹ́lẹ́ lọ́n ti ní òun pa yín láti ẹ̀kẹ́ dìgbò fún democracy ọlọ́run ní ẹ mọ̀ pé èṣù ló dá democracy lẹ̀ àwọn afá sọ̀rọ̀ tó pọ̀ lérí ètò ìjọba democracy gbogbo ẹni tó bá ní democracy dájú ṣẹ̀ríà lọ ó fún yàn ní freedom ọ̀tá tẹ́tẹ́ kò ní kọ́ ọmọ lọ́lé aṣẹ́wó àtọ́lọ́pàá máa mú yẹn tó máa lọ lásán kò ní ọmọ mutí kò ní kọ́ ọmọ ta bàbá jẹ̀bú kò ní kọ́ ọmọ lẹ́run kò ní kọ́ ọmọ sọ̀rùn márùn kò ní kọ́ ọmọ tàtẹ́tẹ́ ẹ̀jábẹ̀ democracy òbí ọlọ́wọ́ kọ́ ọmọ rìn òhò democracy òbí ọlọ́wọ́ kọ́ ọmọ lù yẹn jìbìtì torí jìbìtì gángangangangan òní wọ́n ti lábẹ́ democracy ìgbẹ́ democracy òní kọ́ ọmọ sí yahoo náà kí ni ọ̀tọ̀ láàrin yahoo àti owó olóṣèlú ẹ̀yìn pín lọ́fíìsì àwọn tó wọ́n kó dédé nẹ́ẹ̀sì wọ́n wá láwọn mú ìyàwó ẹ̀yìn gángọ́ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa bẹ́ẹ̀ bá ní democracy ti àti ṣẹ̀rí àlọ́ torí àwọn méjèèjì wọ́n máa ń takora wọn ni ìsinmi ìsinmi wà nínú ṣẹ̀rí àbí wàhálà lọ́wọ́ lábẹ́ gíní jọba lábẹ́ democracy tẹ̀mọ́rìsì ni má mú tí kéré ọmọ dàrú àbí sọ́sọ bẹ́ẹ̀ ṣẹ̀rí àlónípa má mú tí níbi bẹ́ẹ̀ lẹ́yìn bá ní democracy da ní jẹ́ mùsùlùmí má tẹ́yìn bá ń gbé democracy lárugẹ ńkọ́ èyí ń gbé lárugẹ ń sọpọ́tì ẹ̀ ìpè ẹ̀fẹ́ ya ẹnìkan tó fẹ́ máa lo democracy ẹ èmi náà ràn yín lọ́wọ́ pẹ̀lú owó tí mo ní ìyẹn ràn yín lọ́wọ́ pẹ̀lú vóòtì ìyẹn ràn yín lọ́wọ́ pẹ̀lú kí ni jama pẹ̀lú àwọn mọ́tò mi ní kó àwọn ọmọ ogun kalẹ̀ ní wọ́n bá yín ṣètò bí ẹni tó fẹ́ lo democracy yóò fi dérí àlífà eléyìí náà kọjá ma àdákẹ́sẹ̀ o kí ni ìyẹn náà jama ẹ́ ẹ̀yọ́ mọ̀ yá mi <laughs> àwọn èèyàn dákẹ́ àwọn olóṣèlú wà ń bí ọ̀rọ̀ olóṣèlú ọgbọ́dọ̀ wà bí olóṣèlú ọgbọ́dọ̀ jòkó bí àwọn ẹ̀rá yìí bí ó níbi táwọn máa ń lọ àfọ àtọ́bọ́ bá wọn parọ́ bọ́ ní òṣèlú wọ́n lè kò ní lú múláwà ní. àyíkọ́ bá sọ ń jímọ̀ pé PDP ní ẹ̀dìgbò fún àwọn jẹ̀mọ́ àtọ́jẹ́ AC kí ni wọ́n ṣe fún wọ́n dìde wọ́n sì lẹ̀ lóko lẹ́yìn jímọ̀ ibà àròpé ìmáàmù òpè ni àwọn àmọ̀ pé ìmáàmù òṣèkíní àmọ́ pé ìmọ̀mọ̀ gbádùn àwọn afáàkà àwọn wà pílè maturity àbí wọ́n pílè àgọ̀ wọ́n ní àwọn oníkẹ́ ìdìbò fẹ́ nìkan kan o àmọ́ ẹ lọ lè dìbò tẹ́ bá padà wò lábẹ́lẹ̀ ẹ̀rí kó wà tó lóṣèlú kan wọ́n lọ́rọ̀ wọ́n lọ́rọ̀ ẹ lè tú di wọn. wọ́n ní àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ wọ́n ní àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ láti gbẹ̀yìn mùsùlùmí wà ń bẹ̀ wọ́n láwọn mùsùlùmí kọ̀ rẹpẹtẹ ń bẹ̀ láti jọ ìtọ́wọ́ tí wọ́n ń lọ kí ni wọ́n ń ṣe fún wa wọ́n ní ṣé bàbá bàbá ló lè ṣe àkọlọ̀ ló lè ṣe o láti di tàbí láti di dè ló ń sìn yàn ó di thirty thousand ṣé ibi tá ní bàbá ó ṣe nù òṣèlú wọn pè bẹ bàbá fẹ́ ṣe àbáwọn tí ò ní jó ṣe wà mẹ́ tába ní agbára láti ṣéǹgì ìlú wa sí ṣẹ̀ríà táwọn wa tọ́jú àwọn kiri yóò lábẹ́rẹ̀ àdìgbò àgbégbàgbò a sì sọ fún àwọn èèyàn dìbò tágbára bá wà pé ó sọ fún wa ninety nine percent owó wà ọmọ ogun wà a sì ní àwọn èèyàn ńláńlá tí wọ́n bá wa tìlú nínú tá a sì ní pé ìyàwó ní jẹ́ kiri yóò kan ebi ò sì ní pa kérúbù kan ẹnìkan sì nílẹ̀ jẹ́ lábẹ́jọba wa àdìbò àdì àmọ́ kó dá gbogbo wa lójú pé àwọn bàbá mi rẹ ti jẹ́ ta tànà wọ́n lọ wọ́n láwọn lọ sí pé ẹ ṣàtúnṣe nígbà wọ́n dọ̀hún kí ni wọ́n padà ń ṣe lóye bá tan adìẹ ipe wá gbàgbàdo lọ́dún ni ó déwájú ẹ̀ kò fún ó tún ní adìẹ wá gbàgbàdo lọ́dún kejì ọdún kejì dé kò fún jẹ ọwọ́ lórí kẹta kí ládìí ó ṣe adìyẹ sí òní dáhùn òní dáhùn yóò sọ pé arákùnrin ń ṣe kí ni ń sàn òun ni adìyẹ nílà ká ìjù ọ̀pọ̀lọpọ̀ wa lọ ẹwọ́n tí wọ́n tán sí province pa àwọn òṣìbáì àwọn òṣìbáì àwọn òṣìbáì àwọn òṣìbáì ìlú ń dá sí tàbí ń burú sí ẹ má màtara yín kì í sọ̀rọ̀ ẹ̀sìn ìlọ̀rọ̀ òṣèlú wa مسلم مسلم ticket christian christian ticket kò sí mùsùlùmí kan náà láàrin wọn tẹ́lẹ̀ náà àmọ́ èrè tó ti jáde pátápátá a sì أو tó jẹ́ pé ọyọ àtàntọ́ bá ti débẹ̀ ọwọ́ sọ fún bọ́dà yìí pé ọyá lọ lọ́lẹ̀ ègbò lórí ibú káwọ̀ akálẹ́bà rí ojú ọ̀nà rìn ìwọ́lọ́lẹ̀ lórí ibú kálẹ́bà rí ráìsì tẹ̀ ló lè ta ìsìnrẹ́ kò fẹ́ ráyé torí káwa kálí bá àrọ́ máa ń lọ skul sábà ní kékeré àti àlọ́ àlọ́ if you can't beat them you join them Islam ò ní ká mọ́ sòṣèlú àmọ́dé òṣèlú yìí kọ́ gbogbo àwọn tó lẹ́mìí pé àwọn fẹ́ lè ṣàtúnṣe tí a bá ń ka bá tí àwọn àfa àwọn agbọ́n pé ẹyin káwọn kan má bàlú jẹ́ ẹ̀yin tẹ́ bá láàní ẹ̀pẹ́ fẹ́ tún ṣe ẹ darapọ̀ ẹ̀yin tẹ́ bá láàní ẹ̀pẹ́ fẹ́ tún ṣe ni wọ́n ń sọ. tó <laughs> àbí especially tí ẹ bá rí i pé wọ́n fìyà jẹ yín wọ́n fèjì pa yín wọ́n ya àtìyín sọ́tọ̀ àbí wọ́n lè kó lù ú àwọn afáwà kan ní àwọn tó bá láàní ẹ̀pẹ́ àwọn fẹ́ lọ lè ṣàtúnṣe tí wọ́n lọ. ọ̀yà ta ló fẹ́ lè ṣàtúnṣe nínú àwọn tẹ̀yìn ìyẹn ti gba twenty billion lọ́wọ́ àwọn godfather twenty billion yẹn wọ́n ti ha fẹ́yìn náà seven thousand five thousand kí ló fẹ́ lọ lè ṣe tọ́wọ́ ti dáhùn jọba godfather ó pè pé ṣé yóò burú àfa kazeem afẹ́kẹ̀sán nílò lè pé ọ̀rẹ́ rí wàhálà fáwọn ibà lọ́wọ́ ojú ọ̀nà wa tí ọ̀gá láti ibi àti mbọ̀ àti gbogbo ibi tá a máa ń lọ yẹn owó rẹ̀ àwádà láti mọ́wọ́ àti ìbẹ̀rẹ̀ aláìsí àti ìbẹ̀rẹ̀ glókàdì àbí òfin olówó ẹ̀rọ tó ṣé orí ibùdó ní kọlọ lẹ́sẹ̀ ní òṣèlú ni ẹ kò lè fi wòlú. odidi lẹ́kítọ̀ kan lọ́rọ̀ àṣìyá sátúkì nàìjíríà mo kàn ya lọ́bẹ̀ ni ìgbó tọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ìgbó ìgbó ṣe kí ni ìgbó tọ́ pẹ̀lú kí ni pẹ̀lú mọ́jẹ̀mú

torí kémi náà wá jọyìn rẹ̀ ọlọ́wọ́ láàánú ẹ̀ tó wọ́n ti wá yí ribiribi tẹ́lẹ̀ kan wá ti wá bọ́ síbẹ̀ ẹ máa wá gbọ́dọ̀ wa ibi a ti lọ òun náà ni pé èèyàn gbọ́dọ̀ sọ pé ìlànà kan àbí ètò ìjọba kan dájú tọ́lọ́n lọ o láì sí bẹ́ẹ̀ yọ jáde kó nínú Islam ọlọ́pàá ìfàánú ẹni kọ̀ọ̀kan wa ẹni máa ní ìfẹ́fẹ́ dá islam lọ christian ti dá islam lọ ẹni ọba ní ah, àwọn ọ́fíìsì ọ̀yẹ̀ká nírú wọn nínú islam àwọn lẹ́ka fi rọ́pò àmújá ìdún afọ àmújá ìdún kọ́ <laughs> níbi bẹ́ẹ̀ yá máa yá mi àwọn fáàní kò ní jẹ́ muslim máa tọ́lọ̀ sọ wà ń bẹ̀ o ẹ̀ẹ́dàbá nífẹ̀ẹ́ ara wa ní ọ̀yẹ́ká dìgbò mọ́ gbogbo wa pátá gbogbo agámọ́ dìgbò mọ́ kásẹ̀ wo kí lọ́sẹ̀ rẹ̀ yìí káyọ̀ sáì rẹ̀ bóyá wọn lè ronú. lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn sáré ṣẹlẹ̀ ń bẹ̀ tá a ti ń jọ pé à ń tara wa ẹnìkan jọ ní olóhùn lọ́kàn. ojú ọjọ́ wa gbọ́dọ̀ ní ìwọ́n pín ni. kí wọ́n dé tẹ̀lé ká máa lọ lè dìbò ká máa sára wa sí lóòrùn. òun ló sì kà lóòótọ́ láàrin wa nígbà wọn pín. Tẹ̀rí gé òmùdẹ̀ wa ọwọ́ sọ̀rọ̀ síta ó ní ẹmọ́jì àdàkọrú o ìfìlọ́kà o ó sì fún fáàtì wa tààfù mọ̀kó ló kà láàrin wọn lóòótọ́ àmọ́ ọlọ́run nìkan lọ́bẹ̀ ní tó lọ gíní tọ́kà ilé ń pè lọ́sọ̀ nínú ẹ má bìtì ara yín ẹ má jàǹbá ara yín kẹgbó olùkẹgbẹgẹ máa ná ṣé tọ́ bẹ́kẹ́ ni wá sí ni àfa àtọ́ bá tara bọ òṣèlú ah, yọ tẹ́ torí òṣèlú kọ́lọ̀ ní kọ́ wá sí dáwà àwọn ní kọ́ wá sí dáwà àwọn náà lọ mẹ́hẹ tí kò sí síbẹ̀rù ọlọ́wọ́n bá lọ́kàn àwọn olóṣèlú tí wọ́n fi ń láyà láti kówó jẹ tẹ́lá ṣe wá àti fẹ́ni tó wọ́n bẹ lọ́wọ́ ẹ̀ níwọ̀n àti gidi yóò ti sọ fún yín pé ẹ owó ìlú ni òun ẹ dákun ẹ gbowó yìí o ẹ gbà padà o ẹ fẹ́ wọn lọ́rùn o tí wọ́n àti bá ba ọkàn rẹ̀ táwọn afáàní ṣe wá àti fún wọn. adágbà àwọn pásítọ̀ fẹ́ dé pé irọ́ làwọn ti ń pa gbogbo ayé tí wọ́n tẹ́lẹ̀. atolle, ẹjá kó mẹ́tọ̀ ní àsìkò wà tọ́rọ a lè dìbò pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú mo sì a lè ti ṣe kíni tọba ti pé. tọ́ ẹlẹ́karùn-ún wọ́n mọ́ni àbùkádọ̀ ṣe á mẹ́mà jẹ́ àbíhìn rọ̀ṣúlù ẹ̀yọ́ gbogbo ẹni Muhammad bóyá ní kùrán lọ́wọ́ àbí nínú àdìsí ọwọ́ ní bí òun nú ipe mùsùlùmí lòun o àmọ́ àyà ẹ̀mọ́gbòwò èlé ní kàmá bí òun tó bá ti ń kà ẹ̀mọ́ sì sùnà nínú àwọn oníṣẹ́ sùnà náà lọ ìmọ̀ bí mi nínú tí wọ́n ń débẹ̀ gbogbo kóbìnrin kó sokó ọwọ́ wà Ah, oṣù mẹ́rin àbíjọ́ mẹ́wàá àyà ìmọ̀ bí wọn nú ẹgbàá wẹ́ kírun gbogbo àyà máa ń fi kí ni